محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أقدر هو أن كثير أو نعم تتوقيكم ohun gbàngàn ló ti àkọ́kọ́ jẹ́ àkọ́kọ́ nǹkan tá a mọ̀ tuntun báwo láti ṣe tẹ́ ẹlẹ́dàá ọ̀nà láti bá jọ́sìn fún lọ́nà ìka ṣoṣo táwọn ní gba lórí papọ̀ mọ́sápà táwọn ní mọ́rogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn nítorí pé gbogbo ìjọsìn tẹ́yìn máa ń ṣe kò ní kìmà ṣáájú kéèyàn tó jẹ́ kó ṣojú ẹlẹ́dàá ọlọ́pàá ṣoṣo nínú ìjọsìn àwọn káfìrí tẹ́ rí yẹn àti gbogbo àwọn ọ̀ṣẹ́bọ pátá ìgbàgbọ́ tiwọn náà nípa àwọn náà ń tẹ́sí ìwọ́n ń ṣe ní tiwọn lọ́jà sí àìgbàgbọ́ àti ìṣẹ́gun sí Allah nígbà tó ṣe pé nǹkan míì tó yàtọ̀ sí Allah ni wọ́n ń pè àti kó tiẹ̀ jẹ́ kí wọ́n ń pe Allah wọ́n tún wá ń pe nǹkan míì papọ̀ pẹ̀lú ẹ̀ ilé ìgbàgbọ́ ló sọ wọ́n di ọ̀ṣẹbọ kèfèrí níṣẹ́ ni wọ́n jẹ́ mùsùlùmí nítorí pé Allah onìkan ni wọ́n pè onìkan ni wọ́n jọ́sìn òfin kankan pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn níjọ́ tí wọn náà bá ti wá dẹni tó ṣe pé o ti ń sọ nìkan sorokún fún Allah o ti dá nìkan pọ̀ pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn rẹ̀ kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ àtàwọn dàpọ̀ kékeré àtọ̀sẹ̀bọ̀ nítorí pé mò ń ṣe Islam ní ìdá ìpín mẹ́sàn wọn á ṣẹbọ ní ìdá ìpín ẹyọ kan kò ní í ṣe nínú Islam o ti di káfíìrì o ti di ọ̀ṣẹbọ o ti kúrò nínú Islam ti Islam gbàtayọ pápá nǹkan ní ìpapọ̀ pẹ̀lú ẹ̀ níjọ́ tó bá ti lè dá nǹkan papọ̀ mọ́ islam islam ti wó dànù kò sí má lọ́dọ̀ tiẹ̀ ìdí nì tó fi jẹ́ pé kò tó five and ten for islam ẹ̀ à ń kọ́ quran ẹ̀ à kan tí o bá ti sí tẹ̀wọ̀n ìdí ńlẹ gbàgbé ẹ̀ ìrọ̀ lásán lọ́kàn kọ̀ọ̀kan nítorí ma kankan nítorí pé ilé ni tí bá fẹ́ máa. èèyàn gbọ́dọ̀ jẹ́ pé èèyàn ṣe ìpìlẹ̀ tó ní agbára fún ilé yìí ó ní òní jẹ́ kí ìdí burúkú kó wó ilé dànù ní òní jẹ́ kí àgbàrá kó wọlé lọ kí wọ́n á ní ìpìlẹ̀ náà náà ní at-tawhid at-tawhid pàtàkì púpọ̀ ìdí nu dọ́tí lánàbọ̀ Muhammad sallallahu alaihi wa ẹ̀yìn kí ọ̀rọ̀ nípa Madina wọ́n ti ọdún mẹ́tàlá lórí kí wọ́n ń pa àwọn èèyàn lọ síbi àtọ̀wé kó tó àti fún wa sí Medina ọdún mẹ́wàá péré ni wọ́n fi ni olúwa fi sọ gbogbo nǹkan yòókù tó wà ní Islam rí kalẹ̀ ṣùgbọ́n lo ọdún mẹ́tàlá gbáko lọ́sí kò sí nǹkan kan tí wọ́n rán kò sí nǹkan kan tó mójútó àfọ̀rọ̀ tẹ̀wé torí ẹ̀ ọ́pàtàkì ọ́pàtàkì ọ́pàtàkì púpọ̀ ẹ sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ tó bá ń sọ pé kọ̀ lẹ́sìn bá ń sọ pé kọ̀ lágbọ́yé wọn sọ pé kàtàkàtà ni wọn ṣe wọn tanra wọn dànù nǹkan kan kọ́ ló fa gbogbo nǹkan tí ìbá ti fi kò sí tẹ̀wọ̀ yìí. àwọn èèyàn wọn da lórúkọ àpọ̀ mọ́tàpá àwọn èèyàn kúrò lórí bí wọ́n ti ṣe gbà lọ́dọ̀ bàbá wọn àwọn bàbá wọn tó ṣe mùsùlùmí àwọn bàbá wọn tó ń ṣe islam tó ṣe pé islam gan yé wọn wọn pẹ́ bọ́tì wọn kó sàtì wọn parí gẹ̀tì gbogbo ẹ̀ iná làwọn náà ń ṣe mára wọn wọn islam torí àwọn sọ fún ọgbọ́n kankan yìí ẹ ṣe mùsùlùmí ìdí ni pé kò sí tẹ̀wọ̀hì tí tẹ̀wọ̀hì bá ti wà gbogbo ń tẹ̀yàn ń ṣe tọ́ta pẹ̀sìn ìyẹn máa ń pàṣẹ ní gbogbo ń tẹ̀yàn ṣe tí ìsara islam kò ní sí nínú islam tẹ̀yàn ìdí ni tó fi jẹ́ pé tó bá mójútó gbogbo nǹkan jẹ́ kí tẹ̀wọ̀hì di ọjà lákọ̀ọ́kọ́ torí pé tí ò bá ti kọ̀ sálẹ̀ jẹ́nà tí ò bá ti kò sí islam bóòlù àlùjẹ́nà sì wá fẹ́ wà lọ́jọ́ gbẹ̀ngàn anabiwa muhammed sọlọlá àdìsọlá ó ní wọn mú ọkùnrin kan wá wọn wá sírò gbogbo àwọn àṣìṣe rẹ̀ fún àwọn àṣìṣe yìí ó rí gélé máa ó náà tó wá mọ ìkíkò sí ọ̀nà àbáyọ fún ìdúpọ̀ wọn wà náà lọ nígbà tí arákùnrin tí ìrònú burúkú yìí tó bá dé bá olúwa aṣọ kan pé ó ní nǹkan tó ṣe pamọ́ sí wa lọ́dọ̀ nítorí ṣe pamọ́ sí wa lọ́dọ̀ yẹn olúwa wà mú jáde wọn ní olúwa mú jáde nínú ìwé pélébé báyìí la ilaha illallah ẹni kó gbà pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah èsì kékeré ń wí lẹ́nu lásán gẹ́gẹ́ bí ẹni tí ń tó máa tan láre dànù wọn lè máa wí la ilaha illallah níye ìgbà kan lójúmọ́ nítorí pé ìgbàgbọ́ tí wọ́n ń ké tó bá ti wí ó ti tó nítorí wí tó ọ̀mà tó máa rẹ̀ nítorí wọn wípé ẹgbẹ́ gbogbo òṣèṣì rẹ ìhùwàsí rẹ ìsọ̀rọ̀sí rẹ ìgbésí ayé rẹ gbogbo ẹ̀ takò kí ni tó máa wíwí tó ń wí kí ni tó máa wíwí tó ń wí bí kọ́ máa pẹ́ nìkan bàbá rẹ ni kọ́ máa pé bàbá rẹ bàbá rẹ bàbá rẹ ṣùgbọ́n kò lè gbọ́ sọ̀rọ̀ kọ́ gbọ́rọ̀ sílẹ̀ nù tó bá sì ní nǹkan tó fẹ́ sànú èèyàn òǹkọ́ lọ́ sànú bàbá mi lọ́ sànú tòbó ẹni tó tó tó bá bọ́ sọ̀rọ̀ ò ní gbọ́ ẹni tó ṣe pé tó bá ní nǹkan kan tó fẹ́ fi sàánú ó ní fi lọ ìyá ṣe ń jẹ ó sì ní bàbá rẹ ni tọmọ pé aráyé gan sọ fún ọ pé yé parọ́ tó bẹ́ẹ̀ ni gbogbo ìgbésí ayé wa ti ṣe rí àkàràmọ̀kùnmọ̀lá olúwa ni gbogbo àṣìṣe rẹ wọ́n gbé sórí apá kan nínú apá méjì òsùn ìwé pélébé yẹn wọ́n gbé sórí apá kejì tó bá ti wá gbé sórí apá kejì la ilaha illallah yóò wá tẹ̀wọ̀n sí gbogbo àṣìṣe tó gbélé ayé ti lọ lọ́wọ́ àtọ̀tí kan lọ sí sálùbẹ̀lẹ̀ òtẹ̀ òṣèjì gba púpọ̀ jàmá agbọ́dọ̀ mójútó kéèyàn má tan ara rẹ̀ dànù má tan ara rẹ̀ dànù ọwọ́ àǹfààní kékeré la ní láyé ń bì báyìí téèyàn bá lu ẹgbẹ̀rún mẹ́wàá ọdún láyé àǹfààní kékeré ni nítorí pé ìsẹ̀mí tàlùkìyàmà ìsẹ̀mí tí ní pẹ̀kùn ni ìsẹ̀mí ilé ayé ìsẹ̀mí tó ní òpin ni ìdí nìyí tó fi jẹ́ pé téèyàn bá ti fẹ́ ilé ayé yìí kọ́gbà kìyàmà lọ́wọ́ òun èèyàn gbọ́dọ̀ mójútó tọ̀hìn àwọn oníṣẹ́ ń sara wọn jẹ tó ń sìn àwọn kọ̀ bàjẹ́ ẹnì kan ò sì sí tó tẹ́jọ wà nínú àánú tí ó fẹ́ fìwò kó mbẹ́ torí ẹ̀ aláṣìṣe ni kọ́ máa ti di ara rẹ̀ ká má da lórúkọ akọ̀ gbogbo ọ̀nà téèyàn ti mú nǹkan ní ìmẹ́sìn kéèyàn pàṣẹ ọ̀fọ̀ gbọ́dọ̀ tètè kọjá lórí ahọ́n rẹ̀ ambọ̀sibọ́sí pọ̀ mọ̀ pàyájọ́ ambọ̀sibọ́sí pé wọ lọ́jọ́ pé ó ní kíní kan nu mọ́tò òrùka ni ọ̀rọ̀ tí wàá ṣẹlẹ̀ lórí títì ọ̀lọ́ ọ̀fọ̀ òrùka kí lọ́ fẹ́ fi ṣe bàbá sàgbó ni wọ bẹ́ẹ̀ni ó láwọn fẹ́ jà mí dírẹ́bà yẹn ọ̀sà mi ti sọ wọn wà lù alùkì ni wọ́n ń pò òrùka ìwọ mùsùlùmí alùkì báwo tó gbogbo nǹkan yẹn takò ẹ̀sìn rẹ tó lóun ṣe àfi tí ìwé bá ṣe mùsùlùmí ló ó dàbí kọ́ máa ṣe mùsùlùmí náà ni ìwọ náà ti ní Mukaila tó lọ gẹ́pù egun wọ̀ wọ́n sọ pé Mukaila mọ́gbà bẹ́ẹ̀ Mukaila báwo ẹ dákun Mukaila egun tọ́jọ́ra wọn wàláhì tọ́jọ́ra wọn ó ti jẹ́ pé wọn wáyé dì tẹ́ǹtì sọ̀rọ̀ wáyé dì orò sẹ́mi pé ìtú nígbà <laughs> tó pé ìpè pípé yìí ò bá máa pè sẹ́mi pé wáyé dì táwọn èèyàn ìtumọ̀ adé ni Abdul Wahid ẹrú ọgbà ẹyọ kan ṣoṣo ẹni tó gba àwọn ọgbà kan ṣoṣo ló tún wá ń sọ̀rọ̀ á ọgbà ni lọ́kàn jẹ wọn ọmọ túmọ̀ islam yìí torí olúwa ẹlẹ́dàá akójọ ká mọ̀ túmọ̀ rẹ̀ olúwa ẹlẹ́dàá akójọ ká dúró déédéé gbogbo kọjá kọtọ olúwa kọgbà kú lọ́wọ́ wa aljanna olúwa kò fi ta wá lọ́rẹ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك